بصيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله فإن الله يعلمه وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعماه هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقون من خير يوفى إليكم وأنتم لا تظلمون حسبك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدقف الوباوة àlékún kí a ti gẹ ọlọ́run kọmọ bọ́gá wa annabuwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ a ti gẹ náà olùwàmásàjọ kárí gbogbo ara alé annabi àti gbogbo àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam kò fi wá dórí gbogbo ẹni tí máa ń tẹ̀lé ọmọyọ nìkan kó ní odò olórí rẹ̀ yóò tafsirul al-qur'an al-karim ìtumà ọ̀rọ̀ olúwọ bá wa pẹ̀lú yọ̀nda ọlọ́run náà ibi tí a ti sùn lánàá bẹ̀nà láti bẹ̀rẹ̀ tafsiru tòní aya kọ́kọ́ ta kà lónìí يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم نعم. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم olúwa pé gbogbo olùgbàgbọ́ òdodo ọlọ́mọ́sà jẹ́ a máa bẹnu wọn ọ̀ kí ni ohun tí ọlọ́run pè wá sí nínú àyà ẹ̀ àǹfẹ́kò mimma razaqnakum ẹ máa nánà ta fún yín àǹfẹ́kò mimma razaqnakum bọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tọ jẹ́ múmìní olúwa ń pè ọ pé máa ná nínú ta fún ọ anfiqu mimma razaqna mimma razaqnakum àkí ọ̀nà nù tí wọ́ fún rẹ o nínú ìta fún ọ náà láti ní ọ̀nà o olúwa fi rinlẹ̀ pé èyí tó ń pè lówó rẹ̀ ń ná mimma ọ̀rọ̀zàkọ̀náàkùn àwọlúwàlá fún ọ gẹ́gẹ́ bí n tí a wí fúnra wa lánàá mọ̀gbọ́n mọ̀mọ̀wé mọ̀dàgbà kò sí kankan tí ma mú ìyàn lówó mẹ́ ordinary lè káà wọn gbọ́dọ̀ mọ́ lówó sẹ́mọ̀pá gbàlagbà ni wọ́n arágbàlagbà tó tó sí kò gbọ́dọ̀ má lówó orí rẹ̀ pé púpọ̀ a rí agọ̀ tó lówó tí ń bẹ ẹni orí rẹ̀ pé tí ń bẹ̀ ń sẹ àrọ méèké tó lówó tẹ́gbẹ́ bàbá rẹ̀ ń sílẹ̀kùn géètì fún gbogbo ilé yẹ ká fi mọ̀ pé tòótọ́lọ́n ni ìwọ́tọ́lọ́n bá ní olówó ọgbọ́n rẹ̀ pọ̀ ìwọ́ tí o sì ní náà ọ̀sẹ́lọ́run o mọ́tòrú yíhun ma wà ń wà kúwà ò anfiqu mimma razaqnakum olúwa nínú táwò olúwa fún yín ní tá a kàn ní ẹsẹ ni pé ẹ̀múnú ẹ̀ẹ́ná kọ́dẹ̀ ẹ̀mọ́ ná gbogbo ẹ̀ nínú àyà mi yas'alunaka madha yunfiquna qul al-'afw ìwà nẹ́bì sọ́lọ̀lọ́hùn àríyí wọ̀sẹ̀lẹ̀ bí wọ́n bá wá bí ọ pé ọlọ́ni anáwó ọlọ́ni anáwó sójú ọ̀nà tòun síbi tó dùn mọ́un kí ni ká ná sí gbogbo wa ní kákó wá ní àà sí ìtawà àti mọ̀lẹ́bí wọ́n táwọn ìyàwó rẹ̀ ná ẹgbọ́ sẹ́kù inú tó sẹ́kù náà ni ó ti ná fáwọn tí ò ní kí ní sí ọmọ ànẹ́bì adama tó tó ń pàká mọ́ ìtọ́ sẹ́kù arábi tí má ní gbọdọ̀ ti hàn lára àyàn lolúwa fi bẹ̀rẹ̀ rẹ̀ pé yá ayyuhallazina amanu bọ́bá mọ̀ pé múmi ní ọ́ arábi tí má ní gbọdọ̀ ti hàn lára àyàn òun ni ká mọ̀ pé á nínú tọ́ sẹ́kù nínú tọ́lọ̀ fún ọ rọ̀zàkọ̀nàkọ̀. Olúwa nínú ta ṣe fún yín, àwa la ṣe fún ọ. Àrísìkí Ọlọ́run ní ń bẹ lọ́wọ́ rẹ ló ń pè ní ti ẹ Ìtolúwa wá béèrè lọ́dọ̀ rẹ ni pé sáàmù ń bẹ̀ kọ̀ọ̀rán ti àwọn tí ò ní tó ọ nínú mọ̀lẹ́bí rẹ, nínú àwọn tí è ṣe mọ̀lẹ́bí rẹ. Tọ́rá ti kìlọ̀ yóò fúnra wa rí níbi àbíbòmí náà ẹjá gbèrò tí ó dá kú ò pé orí wọ́n sì ń lọ fún àwọn aráta lówó àwọn mọ̀lẹ́bí wọn ní àà olúwọ̀ pé mọ̀lẹ́bí nìkan ní kẹyìn ó sóre fún o bẹ́yìn mọ̀lẹ́bí tẹ́ sí ma wúrò ilé iná bá ronú jinlẹ̀ ẹ̀mà pé ń tẹ́ ń wí ọ̀dá o tọ́rọpọ̀lọpọ̀ èèyàn àwọn tó sàánú òun náà tọ́lọ̀ ń fi sàánú rẹ̀ tẹ́ lówó òun èsè mọ̀lẹ́bí rẹ̀ àwọn ọ̀gá kan lọ́pàdé ń bí iṣẹ́ ẹnìkan ni ọmọ bí wọ́n ti bí lọ́kàn rí yá ìwọ ọmọ ilá mọ́nà púpọ̀ ma jókòó ní owó mi inúun náà fi gòkè náà bọ́bá gbé gbogbo kó wá dóde pé ní ṣe fẹ́lò mí àfi mọ̀lẹ́bí mi ẹni tẹ́ ń wojú mọ́ mọ̀lẹ́bí yín gbé ara ta ní sóre fún ìsìnṣe èyàn gbọ́dọ̀ sóre síta àfi láàrin àwọn mọ̀lẹ́bí ẹnìkan ṣẹ̀rí ò wíbẹ̀ ò se sínú ilé ò sì se sí kíní ò se síta náà lọ́dún kan pí nǹkan bá jọ nǹkan ká fi wéra wọn nígbàtí a sì wà lọ́mọ akẹ́kọ̀ọ́ ní Madina ní yunifásitì àwọn èèyàn ma dàmú àwátá wà lọ́hun pé àbúrò rẹ̀ iná bóhun náà sọ̀nà ọmọ ní olé yìí àbọ́mà mẹ́ta àti ẹ̀mọ̀rí náà is natural nígbà tí wọ́n ti wà ń bẹ̀ wọn tó bá wọn náà wá ọ̀nà àwa náà sì ma gbìyànjú sábà bí àwọn náà tí wọ́n fi wá ibi tí mo wá ń lọ ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ èmi gan lọ́sẹ̀lẹ̀ sí kí n fi sàpèjúwe tí mo ń wí pé olówó pé ọmọ sórí síta o ẹ̀yin náà sì máma hán èèyàn pé èése gílẹ̀ ń lọ sí fáwọn ará fún àà olówó tó ayé bẹ̀rùn òun ni mo fi ẹ̀yin náà máa rántí ẹ béèrè àwọn owó ló ṣe fóun náà yóò sọ fún yín pa àwọn tóun náà màrí ni wọn mẹ́ni ó bí wọn ẹ̀yìn kan gbọ́pọ̀ lówó lógìgì ni àwọn kan náà lọ́lọ́run lò tóun náà fi ní wọn iṣẹ́ bí rẹ̀ ìṣẹ̀lẹ̀ tí mo lọ́sẹ̀lẹ̀ sí mi yìí èmi gan lọ́sẹ̀lẹ̀ sí mo wá ń dààmú àfá mi kan lórí àti wá admission fábúrò mi kan ìdààmú ìwà pọ̀ ọlọ́mọsá àsànàpá wa náà lẹ́sẹ̀ dáadáa mo fi ní àwa kẹ́kọ̀ọ́ yàtọ̀ pẹ́kọ̀ọ́ kíláàsì wà láì kò sí gbàtà ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa kọ́dà ìtàn bá sọ fún wa ń ta kọ́dà ìtàn bá fi bú wa a mú lọ́wọ́ pé àtúnkọ ìná nù nígbà as-Suhaimi ogun wọn náà wọ́n wá nàìjíríà yìí àwọn wọ́n sọ̀rọ̀ ìgbọ̀n mẹ́jọ náà lẹ́mẹ̀ẹ́ka àwọn kan àwọn ni Abdurrazak ẹbó ti wífà àwọn ìjọ ní náà wọ́n ti gbọ́ <laughs> àmọ́já àwọn sọ fún ọ sórí yunifásitì Islamic University wọ́n dáálẹ̀ fàtẹni ó léèyàn yàyìn àtẹni tí ó léèyàn ní ọkùn àtẹni ó léèyàn admission ti àtẹni tó wọn ti ní ẹnìkankan tí ó ma bá rẹ̀ nìkan létí gbogbo wọn ni wọ́n dálẹ̀ fún o sẹ́wọ̀n pé wọ́n fà mí létí nù èmi náà sì gbọ́ ní tí wọ́n sọ fún mi náà ni pé bọ́bá ipá fi mọ́ lórí pẹ́ ní ẹ̀gbọ́n nìkan bá wà yín àyílá mọ́ gbà ìwọ náà ní dé àyín <laughs> èmi náà lẹ́gbọ́n kan tó lọ bẹ̀rí èmi náà gbọ́yìn òye ń bẹ́ tó ìpé ń tàà mọ̀ ṣe lókù ní pé ṣẹ́ ẹ̀gbọ́n ti wà ń bẹ́ àfiká gbàgbúrò náà ìwọ́gbọ̀n ní dé àyà torí wọn náà lẹ́gbọ́n kan tó wà ní àìrí ẹjá mọ̀ ṣe wà sí fúnra wa wò olúwa ní kí ẹni ọba ní ó ṣe dáadáa sẹ́yìn mọ̀lẹ́bí rẹ̀ kò pé ọmọ ṣe fáwọn ará ò àmọ́ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ìkọ́nàbẹ́ bá lọ parí jàmbò míì tí ọmọ dájá lẹ́nu kìí ṣe pé kò ṣe fún wọn o àmọ́ wọn ò fẹ́ kó lọ́ta ogbẹ̀ àwọn náà sáni àwọn náà sáni à ah, ọ̀dá kọ́dọ̀ olúwo pé ó ṣe bẹ́ à ń náwó fún mọ̀lẹ́bí à fún mọ̀lẹ́bí a tún fáwọn tá gbogbo ẹ̀ làwọn sọ̀hábí ànẹ́bì practicalize lójú ayé ànẹ́bì gbogbo ẹ̀ lànẹ́bì náà se fi alaihi wasallam anfiqu mimma razaqnakum olúwa lọ́dọ̀wọ́ yín o ẹ má pàkà mọ́ ń ta fún o a sì pé gbogbo ń tẹ́ o kò sẹ́kù ọmọlúwa ń ké sí ẹ̀yìn tẹ́ ma pọ́ sẹ́kù ìwọ náà ma dédé yọ sẹ́kù lẹ́yìn tó bí a bùkátà rẹ bí àtàwọn ọmọ bí àtàwọn ìyàwó òbí àti mọ̀lẹ́bí rẹ rántí àwọn míì nílùú rẹ kọ́dà wọ́n fẹ́ lè ń lè ìwé ni wọ́n fẹ́ lè ń lè kéwú kí ló dé kèrówó san ni sàn á ń fi kó mẹ́mà rọ̀zàkọ̀nà olúwa lọ́dọ̀ wọ́n yẹ́ o ẹ máa nánú tó ṣe páwọ̀ olúwa náà la fún yín kì í sọgbọ́n yín lẹ fi ní min kọ́bìlì àyà ti yàyà mún lábẹ́ ìrìn fíhí wàlá khullah wàlá kúlẹ̀tún wàlá ṣàfàá gbogbo tọ́lọ̀ ń bá pọ̀ láti ọmọ ìyá mi mùsùlùmí mọ̀pó nígbà o gbogbo tọ́lọ̀ ń bá ní o ṣe tètè ṣe ni o mọ́ ṣe nígbà tí ò ní wúlò mọ́ o olúwa ní ẹnánú ta fún yín before mínkọ́bílì kọjọ́kùn ó tó dé lábẹ́ ìrùn fíhí wàlá kúlẹ̀tún wàlá ṣàfàà bọ́ bá náà jọ náà kò gúlò mọ́ olúwa ń wọ́nù wà kalẹ̀ ńgbàtí ó wúlò fún ọ ní ọ̀nà tọ́lọ ní ọ̀nà annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àtúnmà ayà ìta annabi tú qala nabiyyu sallallahu alaihi wasallam ànábì dájú ọ̀rọ̀ kàwọn sọ̀hábé jọ kan pé ayyu sadaqati a'zamu ajran inda Allah sàárà wo lẹ́mà tó ní ládájú lọ́dọ̀ ọlọ́run ah, bí wọ́n ti wí Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtànẹ́bì rẹ̀ náà lọ́mọ́jú àwọ̀ ọ̀ma wọ́n fẹ́ ká nẹ́bì ọkọ̀ àwọn kéwùnù ládàbí àwọn sọ̀hábé ní sallallahu alaihi wasallam ọ̀dọ̀wọ̀ wọ̀ná súnnà òpé ọmọ lẹ́kọ̀ọ́ èyàn ní ládàbí pẹ̀lú àfáàní orísìírísìí ọ̀nà làwọn sọ̀hábé mọ́ fi lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bí wọ́n bá mọ nǹkan bá ànábì bá bí wọ́n wọ́n dákẹ́ bí ìgbà táwọn ọgbà ànábì náà sallallahu alaihi wasallam ànábì ní sẹ́ mọ́ sàárà tó ní ládájú lọ́dọ̀ ọlọ́run أن تتصدق وأنت صحيح شحيح orin ńlá kéwù kan tó nù sọ̀híhún ṣàhíhún sọmọ̀kọ́ jọra wọn létí tí ẹni sí ẹbí sàṣà ìwù náà ni à ah. ẹ̀ ní wọ́n fi ní ọlọ́ kọ́ ti máa kí alkùnrà ní mọ́kẹ́kẹ́ kú kéé ẹ̀yìn náà wò ní sí sọ̀híhún kò sí tó yàtọ̀ nú méjèèjì ju the first letter lọ ọ̀kan bẹ̀rẹ̀ pẹ̀lú sọ ọ̀kan bẹ̀rẹ̀ pẹ̀lú ṣá kèése tí wọ́n mọ̀ pé sàhíhù sàhíhù sàhíhù kọ sọ̀híhùn ṣẹ̀híhùn àwọn méjèèjì sí kankan náà ànábì ní sàárà tó ní ládájú lọ́dọ̀ ọlọ́run òun ló tó ṣe sọ̀híhùn nígbàtọ̀ lálàáfíà la ṣàhíhún tí owó ń wùwọ náà kèsè kí owó tó nídìí máa lò ní ẹwà gbé oúnjẹ tẹ́lòmí ò lè jẹ máa tàwọn ọmọ ẹ̀ ọyẹ pé àwọn mọ́làwá olúwa ní ta fi ọ̀nà kan ọba wà tó níláadá sàárà tó níláadá jù lọ́dọ̀ ọlọ́m sallallahu alaihi wasallam ntọ́ lè tọwọ́ bá pò tó lè ná wà á ń ta sahihun ọ̀nbẹ̀ lálàáfíà kìí sí pọ́ wà lórí ààrẹ ẹlòmí èsẹ sàárà àbí tọ́bá rẹ̀ ìjọba rẹ̀ ìlàkáyọ wà sílẹ̀ pé a ń fi kú mẹ́mọ́ rọ̀sákọ́ náà kún bọ́bá sì tún ti gbádùn tán à níbo kọ̀dá ò wọ́tọ̀ bá ń ṣe bẹ́ẹ̀ kọ̀dá ò ànábì ní máa ṣe sàárà nígbàtá láàfíà bẹ̀ẹ́ ṣẹ̀híhun owó yẹn wùwọ náà kìí sí pé tó need ìtumá ṣẹ̀híhun bẹ̀rùn lọ kọ́dà nẹ́bí sàlàyé rẹ̀ fọ́dà nínú hadithi náà oní takshal fakọrọ wa ta'amalu al-ghina wa anta sahihun ṣẹ̀híhun takshal fakọrọ wa ta'amalu al nígbàtí wọ́n náà bẹ̀rù pé sówó yóò ní tán bá ibẹ̀yàn bá ń na ṣe sàárà ń gbà wọn lówú lójú nígbà tó tún retí kọ́pọ̀ sí kọ́pọ̀ sí ma wá tún mú ń bẹ̀ tá mọ́lùlùgbìnà kẹtàn síbẹ̀ wò annabi ni wàlá tómhìl wàlá tómhìl mọ́dílé owó níná o mọ́dílé ń tọ́ yẹ ná o hatta idha balagatil hulqum fatakula لفلان كذا لفلان كذا وقد كان لفلان وقد كان لفلان النبي مورو سوبو صلى الله عليه وسلم Ànábì ní don't wait, don't delay, má delay ń tọ́ bá yẹ ọ̀nà à ń fi kú tètè gbọ́n tọ́lọ̀ ń wí fún ọ nísìn, à ń fi kú mímọ́ delay, ó dangerous ànábì ní má dúó dégbà tí ẹ̀mí bá ṣetán tí ó bọ́ ọ̀n pọ̀ ká kú lọ́wọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ wá rántí gbá ilé jí ń bẹ́ bí báyìí ẹni wọ́n fi ṣe lé kéwú èyí jí ń bẹ́ bí báyìí ẹni mo fún ìyá kíní èyí jí ń bẹ́ bí báyìí ànábì ní ọ̀n kanjú wakọ̀dẹ̀ káànà lè fòlà ó ti ọ̀sẹ̀sẹ̀ sọ pé fòlánì ni someone someone gbàun lọ́sẹ̀sẹ̀ ànẹ́bì lọ́ẹ̀sẹ̀ mọ́ á sọ pé lè someone lè fòlá ẹ̀fún lámọ́yí ẹ̀fún tó di ó ti di ti lámọ́yí tẹ́lẹ̀ <laughs> ọ̀fẹ́ ọkọ̀ ó ti di ti lámọ́yí wọ́n lọ́nu ànẹ́bì lọ gbọ́dọ̀ dúró dìgbà tó mọ́ sí sàárà ò an tatasaddaqa wa anta ṣẹ̀hìhùn ah, inú ayá alkùránì mi olúwa láwọn kan wà careless ń tọ́ yẹn wọ́n náà wọ̀n ní ná ńgbàtí ikú bá dé àbá rẹ̀ wá dójú ẹ̀ wọ́n wá ní fa asọ̀dákọ̀ wá àkún mẹ́nà sọ̀lẹ̀ fi ọlọ́run yọ pé jẹ́jẹ́ ojú wọn pẹ́ láyé díẹ̀ sí àìmọ́ òtí lo tiẹ̀ tán kọ̀sẹ́ńjì wọn ní wíbẹ̀ fún gbàtíyàn bá ti lo táìmù tiẹ̀ tán yọ lọ ni o ọlọ́mọ́sàjá sí lọ́wọ́ ọba pẹ́ àmọ́jọ́ kan náà ní tí kówó pé kò sí kò sí wọ́n ń sé pé mẹ́ kò sádùá mẹ́ kó tó dìgbà yẹn oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run ti gbígbé fún wa yìí lábẹ́ yóò fi hí wà láhúlá mọ́dúó dejọ́ tó pé títà ríra ò sí mọ́ gbogbo ẹni tí ń náwó sójú ọ̀nà tọ́lọ́run ọ̀ntajà ni ó gbowó ẹ̀ alkùránì yóò yé wa bẹ́ al'adullukum ala tìjára tí àsóǹsówò pẹ̀lú ọlọ́run ni òun ni má retí pé nìkan wà kí ọ bí wọ́n bá kí ọ ó tún dá fún ọ ní bí wọ́n bá kí ọ ládàrí pọ̀ sí ni níbi kíkí òun náà ṣètọ́ nílẹ̀ tún gbé nǹkan míì sí ọlọ́kan kẹ́yìn ó kí ìyàbọ́ bá sóre fún dá o ìwọ́ tí ọ ya láìmóore náà èso ọmọlẹ́yìn tààrà o sallallahu alaihi wasallam ànábì lẹ́ni tí ẹnu rẹ̀ bá wúwo débi tí ọmọ ẹsẹ̀ ń wí fẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ bọ́lọ̀ náà so orí fún kò ní lè kí ọlọ̀ náà ma dúpẹ́ orí ìwọ náà gbẹ̀ àwọn okún okún ìlú wa nàìjíríà àti ilẹ̀ yorùbá yìí àwọn èèyàn mórè èyí tí wọ́n ń jẹ lọ́wọ́ nìkan ni wọ́n máa gbogbo àwọn tí wọ́n gba tí wọ́n lánàá tí ò sí lọ́wọ́ wọn mọ́ lónìí àà wọn òwúlò lókù tí wọ́n ń wí àwọn alájí òwúlò wọ́n sì ti wúlò lánàá wọ́n náà lọ tún rẹ̀ ṣe kò sínú wa mùsùlùmí kẹyàn ọya aláìmoore máyà aláìmoore sẹ́dà ẹgbẹ́ rẹ̀ máyà aláìmoore sí Olúwa tó dá ọ ìwọ́tọ̀ wá ń sóre náà ma ṣe fọ́lọ̀ ní o bọ́ bá ṣe ń torí èèyàn nìkan bí wọ́n bá disappoint rẹ̀ ó lè dà rẹ̀ sí ọlá o àti rẹni tí ń dà rẹ̀ sí la ò gbá àdúrú mo ti ṣe wàhálà mo ti náwó tó ládùúgbò yìí ẹ́ níjọ́ tọ́mọ rẹ̀ fẹ́ jẹ káńsílọ̀ nìkan lórò báwọn èèyàn tẹ̀lé wọn bá ti rówó mọ̀ mí wọn pọmọ rẹ̀ ti ká àwọn ará àdúgbò yóò mọ́re bí èèyàn ti rínú bí èèyàn ti rínú o ìwọ ni ó ti tètè máa ṣe tọ́lọ́n kalẹ̀ òun ni jẹ́ èèyàn gbé o òun ni jẹ́ èèyàn gbé o ọ̀tẹ̀ tó ní ilẹ̀ Yorùbá Nàìjíríà yìí á àwọn aláìmoore èèyàn pọ̀ kò sí nínú à ń búra ẹni bí eléyìí à ń sọ àrùn wa ní o olùwọ̀fà ìmoore o àmọ́ wọ náà tètè fi kọ́rẹ́ ma dà níyàn pé bówó kí mi bó sì wù kọ́ mọ́ kí mi kọ́lọ̀ gbà á èyí ló pè rẹ̀ mọ́dúó dégbà tí tó ti dín nǹkan ní nǹkan lọ́sẹ̀sẹ̀ wá mọ́ pé ẹ̀fún lámọ́ ẹ̀fún lámọ́ ànábẹ́ ní wà kọ́ dé káàná lè fòlà ti di tẹlòmí náà lè dàmú rẹ̀ ibi náà láti yà lọ bí kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹni tí ń tọrẹ nígbà tí ń pọ́ka kú lọ́wọ́ ẹ̀mọ̀pá àti mọ́ntọ́lọ̀ ń fẹ́ òun ni pé má dìlé rẹ̀ ẹni ó bá dìlé rẹ̀ ń kọ́ kí ni ìdájọ́ ẹ̀ ẹni ọba dìlé rẹ̀ kíni kíni dájú ẹ̀ nínú sharia Islam àwọn kankan ń bẹ téèyàn máa gun àwọn èèyàn nígbà wà láyé àwọn ẹ̀bùn kan ń bẹ téèyàn lè sọ pé bóun ọ̀bá sí mọ́ ẹ̀fún lamọ̀yìn ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì àwọn tẹ́yàn máa bún yàn gbà tó wà láyé kò ní àlà gbogbo tó bá lè bùn yàn tó bá rọ ọlọ́run bẹ́ẹ̀ kò sáàlà ń bẹ́ ẹnìkan ọ̀pọ̀lọ̀ sọ pé ó ti pọ̀ jù ẹnu àyàfi kan jí ń bẹ́ ń bẹ̀ ni àwọn ọmọ tó bí bọ́ bá fẹ́ fún wọn ní nǹkan ọgbọ̀dọ̀ ṣe déédé láàrin wọn o annabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ittaqullaha wa'dilu bayna awladikum níjọ́ tí bàbá ọ̀kan náà àwọn sọ̀hábí annabuwa muhammad annu'man ibn al-bashir radiyallahu anhuma tó wá sọ fún annabi pé mo fẹ́ bùn ọmọ mi nu'manu yìí bashiru ni bàbá nu'manu lọ́mọ bashiru ni mo fẹ́ bùn ọmọ mi nu'manu ní nǹkan báyìí kí lànàbí bí nọ̀mánù yìí nìkan náà ni wọ́n fẹ́ mọ̀ anábìnrin látò ṣídì ní alàlìjáwò má pè méjèrí àbòsí àbòsí lànàbì pé wọ́n gbọ́dọ̀ bú àwọn ọmọ rẹ̀ sí òun àmẹ́rí tó bá ti yàtọ̀ fún yẹn ọ̀rẹ́ rẹ ni ẹ̀gbọ́n rẹ ni fámílì rẹ ni ọmọ rí ni lópin ìgbà tí ọ wà láyé tọ wà lálàáfíà bá nẹ́bì ti wí ń tọ́ bá wù ọ́ ló mú èèyàn èyí tó bá wá ní ọ̀n bọ́ bá sí mọ́ ní kí wọ́n tó yọnú ogún rẹ̀ èyí ń láàlá àlá rẹ̀ ní pé kò gbọ́dọ̀ tayọ one fourth gbogbo tó bá ní tó fi ilẹ̀ láyé ọ̀fẹ́ ọkọ̀ àwọn tó fi ilẹ̀ láyé gbọ́dọ̀ jogún rẹ̀ o inú ṣẹ̀rí ànú ọkọ̀ wíìlì ọkọ̀ wíìlì torí ara ẹnu ẹni ọba sákúndùn pé ọ̀làjú akọ wíìlì náà ni wíìlì rẹ̀ ọgbọ́dọ̀ tayọ one third gbogbo the remaining two thoughts, àwọn èèyàn rẹ̀ tó fi ilẹ̀ tí sẹ̀rí a sì ti pín kọ̀bẹ̀ ọ́ sẹ̀rí ọ̀bẹ̀ ọ́ pé lóníká fún ìyàwó rẹ̀ ó ti sọ èyí tí ó gbà lóníká fọ́mọ rẹ̀ ti sọ èyí tí wọ́n gbà ló ìyá bàbá sẹ̀rí a ti pín gbogbo ẹ̀ wàkọ̀dẹ̀ káà lè fòlàá máyé ń bẹ fẹ́ni tó bá fẹ́ pé ah, òun náà ń gbádùn kíní yòun ò tí ìfẹ́ bùnyàn àmọ́ ọ̀bá sí mọ́ ẹ àlá rẹ̀ ni pé mọ́jọ́ tayọ kíní one fourth ní gbogbo tó ní ìyẹn ni pé dáa sí mẹ́ta ìdá kan ló lè Thank you ara ń tí ṣẹ̀ríà islam wọ́n encourage gbogbo wa ká máa ṣe òun ni sàárà bí yẹn bá wá ní owó torí ń tà ń pè ní sàárà yìí kò sẹ́ni ọyọ́ ọlẹ̀ o gbogbo bẹ́ẹ̀ ti jókòó yìí nísìnyí ta ni ò lè ṣe sàárà 100 naira ọlọ́run ní járì tẹ́yìn ó pè kọ́dọ̀ wọn ọ̀bùn ẹ̀yàn 100 naira rí láyé à kódà o kò sí ẹni tí ò lè ṣe sàárá kò yé ṣe dandan bí ìyàn bá tó lówó tó pọ̀ tí ń sọnù o ma ṣe sàárá o kọ́dà ma tréni àwọn ọmọ rẹ láti kéèkéé pé kí wọ́n ma ṣe sàárá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tí ó kó bá wa nílẹ̀ Yorùbá yìí àìfi tréni ara wa láti kéèkéé mbẹ̀mbẹ̀ àwọn ń pa ká ma náwó sójú ọ̀nà tọ́lọ̀ ọyàtọ̀ àwọn tàà rí tọ́lọ̀ tí ní wọ́n mọ̀ dìde nù Yorùbá náà ọlọ́mọjà wọn náà ma padà sí ibú o torí ẹnu bá ti ń wì náà ń ta sáwọn kan létí o bàbá kan mo rò pọ́ gbọ́ tí mo sọ̀tàn ẹnìkan pé olóhun fẹ́ ṣe ọ̀rẹ́ mẹ́kan tí mo lólóhun fẹ́ ṣe project ilé kéwú fàáfàá ní 20 million 100 million ẹni náà ti ń serú ẹ̀ nísìn yóò bá sì ní pé àwọn haúsá nìkan kan mọ́rú yíò sí ọlọ́ni ó wúlò fún ọlọ́ni ó wúlò fẹ́yìn tó kù náà ètò òun náà ń se ọlọ́run ọgbà lẹ́sìn fún àti gbogbo àwọn tó bá tún rí bẹ́ẹ̀ àmọ́ kìíní yóò ní èdè katrin generation ti ń bọ̀ ọwọ́ púpọ̀ láàrin Yorùbá tí a mọ̀ ní pé ńgbà táwọn èèyàn bá ń lọ wáàsí tí wọ́n ti ṣe tí wọ́n ti fowó lẹ̀ ẹni tí ti ná 1000 tẹ́lẹ̀ ní ọmọ wá wá sẹ́ńgì 200 100 kọ́lá kò tún ní ti lẹ́nu láti wí fún àwọn tí ó bá ṣẹ́wó pé a torípa ní wòlímọ̀ká lọ́la ni kò pé a ní sàádà kan lọ́la ni owó tó ṣe ná sí tọ́lọ́nù àmọ́ bí ọba náta yé tí ò wúlò fún kọ́dà wọn ná dọ́là lónìí ń patí wọn wúlẹ̀ ńgbọ̀n náà máa fowó gánra wọn lórí wọn lẹ̀ mọ́ra wọn ní pásù ní nísìn àmọ́jọba ti lẹ́ni ọba tún dánrú ẹ̀wò báwọn bá gbá mú àwọn òfin mú rẹ̀ jófin o pé ẹmọ́ yẹ̀yẹ náírà nàìjíríà mọ́ o àwọn náà bá jọba wíyìn o tọ́ra rí bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ láyé lóòótọ́ babalẹ̀ lajú náà ẹ̀là lọ náà bẹ̀rún náà àmọ́ in essence n tàà ń kìlọ̀ fúnra wa ni pé e ẹjẹ́ a ma bẹ́yìn ó ti máa du alìkìyàmà o ẹ̀sì jẹ́ a fi train ìwọ train ààrẹ ó tún train àwọn ọmọ inú tí mi mọ̀ nílùú tí mi gbé ìlú tí mo ti kẹ́kọ̀ọ́ ní Saudi wọ́n máa train àwọn ọmọ wọn bàbá ti ń lọ ibìkan tó ti gbọ́ pé bọ́yáyà ń jẹ àwọn kan wọ́n fẹ́ gbowó fún wọn wọ́n máa ṣe dáadáa ní Saudi protest tí wọ́n nù wọ́n bá ṣe protest wọ́n wà máa tààkà owó ìyówó báyìí lè mẹ́ fi ràn wọ́n lọ́wọ́ àwọn ọmọ wọn kéékèèké náà inú owó oúnjẹ nǹkan nǹkan tí wọ́n bá ń fún wọn wọ́n wà gbúfà ọmọ yìí náà pé wọ́n náà ń bá ti fi one million lẹ́ bí one real ni wọ́n náà ní ilé <laughs> ọmọ tí èyàn bá ti ń fi yíò kọ́ kéèké bọ́ bá dàgbà yóò lè máa mú o wọ́n mọ̀ pé èyàn máa náwó sí ìyá ń jẹ nǹkan ẹ̀sìn ilẹ̀ Yorùbá o ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá yìí nìkan ni wọ́n ti máa kọ́ mọ́sálásí fọ́dún mẹ́wàá wọ́n ni wọ́n bá yá wọn ní ẹsẹ̀ èmi ọmọ pé èyàn máa kan mọ́sálásí tí ò wọ́n tún ma kírun mẹ́un lọ gbá olèjọ́dún márùn mi kọ̀dá ò kọ̀dá ò sẹ́bẹ̀ yìí tí ń gbélé yínú ilé tó ń kálukú wá ń gbé ta ní nǹkan létí ọ̀lábẹ̀ sọ mẹ́ tí ń sún àtòun àtàyàwó àtàwọn mẹ́ ẹ̀wà ń wọlé ọlọ́run ràn ọlọ́lọ́mọ yìí mọ́sálásí tí rẹ̀ for years ilẹ̀ Yorùbá ilẹ̀ mi ti máa rí yùn kọ́lá kò sí ilẹ̀ Haúsá bọ́bá sì wà ó kéré gbogbo àwọn ará náà nǹkankan tẹ́ ń gbọ́n ẹlọ bèèrè tí wọ́n ń dánwò fún tọ́lọ́run ilẹ̀ Haúsá ó níbi tí yìí náà bọ́ sí lọ́dọ̀ Ọlọ́run ó ní táwọn náà gbà ó anfiqu mimma razaqnakum mo ní kò sí bẹ́yàn bá lówó kéèkéé àbólówó tó pọ̀ o lè ṣe sàárà sàárà ò ní àlà sàárà ò ní kíní kò ní àlà àmẹ́ni tọ́lọ̀ ń bá wá bù fún tó pọ̀ ìwọ lè tún ṣe ju sàárà lọ bí tí ń lọ́nu kò tún ra nǹkan míì fún wọ́tẹ́ àwọn tálíkò lè rà gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lójú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn tálíkà lọ complain fún ànẹ́bì ìjọ kan pé ya Rasulullah àwọn olówó wọ̀nyí bó láàṣẹ báyìí yùsọ̀lúnà kàmà nùsọ̀lì <laughs> yàsùmúnà kàmà nàsù arùpáwà nìkan láàmà gbà àwẹ̀ ní àwọn náà ń gbà <laughs> arùpáwà nìkan láàmà yanáfílà ní olówó tí ọmọ tí ń se náà yanáfílà àmàrù wọn nàìjíríà iná ọlọ́mọjá náà ma padà sí ibú àwọn olówó mi ní ìbádá jùwọ́ tó ń pọ́lọ́wọ́ èsẹ́ fún ọ̀hún lọ wọ́n lè mọ́má àwọn sọ̀hábí annabi ni wọ́n kírun àwa náà ń kí wọ́n ń gbá rẹ̀ àwa náà ń gbá àwọn òtún wá tọwọ́ bá pò wọ́n tún lówó <laughs> ní àwọ òní dépò pàwà náà tọwọ́ bọ̀rọ̀ àpò bẹ́ẹ̀ bó láṣe báyìí annabi tó <laughs> ànábì fẹ́kẹ́ nìkan bá ìbànújẹ́ wọ́dọ̀ rẹ̀ kọ́ bá bànújẹ́ kú nínú ròyìn ànábì sallallahu alayhi wa sallam síbẹ̀ lórí ìkọ̀ ìná fọ́múlà kan ànábì wá kọ́ wọn pé ẹ máa sàdìkárù báyìí máa ṣe subhanallah ìgbà báyìí máa alhamdulillah ìgbà báyìí ah ànábì níbẹ̀ bá ti ṣe léyìí hun àfẹ́ni ọba ṣerú ẹ̀ kọ̀sẹ́ni tí ó bẹ̀yìn náà kọ́dà bọ́ ná gbogbo ilé ayé yìí àà ah, inú àwọn tálíkà yes ọwọ́ tiwa náà ti tẹ nǹkan o kọ́dà bí àlówó ta náà o ká tó wí ká tó gbọ́ àwọn tá àwọn olówó náà fura ànẹ́bí èsì ikọ̀ ànẹ́bí ọ̀lá sí orí kan gbogbo ẹ̀sìn tọ́lọ̀ ń bí rán ló fi jíṣẹ́ gbólówó náà bá wá bá ànẹ́bí gbẹ́gínikẹ́mi náà máa wí ànẹ́bí ó wí fún o sallallahu alaihi wasallam ọba dìpá àwọn olówó náà ń ṣe gbogbo tí wọ́n ní káwọn àánà bá tún ṣe ṣùgbọ́nlá àà ah, ah. àwọn tálíkà bá tún padà wá bà nẹ́bì pé àà ah, wọ́n tún ti gbóyì tẹ wí fún àjò ní náà àwọn náà tún ti ń ṣe ànábì ní dáka fadlullahi yu'tihi man yasha agbára tẹ̀mí náà káyìn o ẹ̀rẹ́ ìtókù ni ọlá ni ẹ̀yọ́ bá báwọn lówó ẹ̀yìn ò níhun dhalika fadlullahi yu'tihi man yasha à ìwọ tí ọlọ́run wá fún ní fadlullahi tó ma lò ọ̀rọ̀ alkiyama fún rẹ̀ ẹ̀yin olówó tí kọjá sàárà ògbó sàárà tẹ́lómi ṣe láyé bó ti ní tóun náà kò ju 20,000 envelope fún ìmọ̀mù àkọ̀dá ah, fún ọ̀dá bẹ́ o ò sí rẹ̀ àrẹ lóore o ọ̀lá ò sí rẹ̀ àrẹ lóore o tún àlìkì àmà rẹ̀ sí o rántí tí olúwa wí náà kó tó di ọjọ́ tí ò ní wúlò máa o olúwa sì pé ogbóntọ́ ọ̀nà ni ó kó wá èyí tó sẹ́kùn náà lọ́lọ́ ni ó mú ń ó sì pọ̀ wọ́n náà ma bó ti pọ̀ tó sẹ́kù tó torí náà ara advantage tọ́lọ̀ ń fẹ́yìn olówó tọ́ pọ̀ òun ni endowment waqf alwaqfu lillah ọgbẹ́ nǹkan kan kalẹ̀ lówó ńlá lówó tó tówó kọmọ jẹ́ tọ́lọ́run masalasi kọmọ jẹ́ tọ́lọ́run ilé kéwù yìí kọmọ jẹ́ tọ́lọ́run ibi àwọn èèyàn ma ti wá tọ́jú ara wọn níwòsàn kọ́dàbọ̀ lè kọ́ hospital fáwọn èèyàn ògbóntó ọmọ pé yóò wúlò fáwọn èèyàn tó wò ní lè jẹ́ wọn ó rí wọ́n wá fún wọn wákfò ní àlà gbogbo tó bá wúlò fèèyàn Usman wa àgbà kí ni wákfò tó ṣe lójú Yahudi kan ta omi fáwọn èèyàn ní kànga tó ń ọ débi pé alìkìyàmọ̀ bá gbẹ̀yàn bá ti òmú mínú o a ọ̀fùmọ́nù ni ẹbí ẹlélò ní ọ̀tà yàúdí ọwá inflate owó owó ọ̀tọ̀ ní iye tí kànga tó ọba tún fi gíní ó tún fi kún ọ̀fùmọ́nù ní and so what èlò lọ gbà ó sì kàálẹ̀ lọ́wọ́ àwọn èèyàn rò pé ọ̀fùmọ́nù náà ma ta omi ni ó lè mi èmi fẹ́ bọ́lọ̀ ń sọ wò láti àsìkò ìlọ ọ̀fẹ́ lómi yìí gbogbo ẹni ọba fẹ́ pán àwọn sọ̀hábí ànẹ́bí ọ̀sùmánù inú ẹlẹ́sìn inú ẹlẹ́sìn tọ́pọ̀ ní ọ̀sùmánù wọ́n ni wọ́n níjọ́ tí wọ́n pa ọ̀sùmánù ẹ̀jẹ́ rẹ̀ ta sí kùránì tó gbé lọ́wọ́ tí ń ké lọ́wọ́ ọ̀sùmánù bẹ́ẹ̀ náà fáà ni wọ́n ní bí ó ti máa fi ọ̀sán gbáwẹ̀ ní ọmọ fòrú kírùn irú wọn náà ni wọ́n tún wá ń ra ẹ̀nà tó ní endowment bọ́lọ̀ ń bá kí ọ kẹ́ra rẹ̀ o bọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ ṣàánú orí ara ẹ̀ o àrọ̀ ọ̀nà tẹ́yìn olówó fi lè ṣàánú orí ara yín tàà mọ́ rí kọ́pọ̀ oníkẹ́mọ́ ní endowment tọ́lọ́run tí è sí pé fi ń wáyé ìpé ń tẹ́ fi ń wó ṣèlú abẹ́ ń wá ìbò wa ẹ̀wá lọ́tọ̀ọ́ ọba wáyún náà ní àláàlì bá láìfí àmẹ́wà ìtẹ́ẹ̀kàn fi sun alìkìyàmà ẹ̀yìn ló pè yín tẹ́rù pé ìdẹ́ fi ń wáyé ohun ẹnìkan nídìí ó se wá sí fún yín pé wọ́n ti gbarú ẹ̀ lọ́wọ́ àwọn kan lánàá tí wọ́n gbà lónìí ni wọ́n gbà tàwọn míì lọ́la wọ́n sì gbàgbé ẹ̀yìn náà ní reality ni àmẹ́nìkan tí ò ní gbàgbé ò lè ìtọ́lọ́hùn ọlọ́hùn ìtọ́ba se fọ́lọ́hùn mọ́sẹ̀ ń pò ń se fàáfàá mọ́sẹ̀ ń se pé mọ́mú ń se fún tí ń kírun mọ́sálásí ọlọ́run ló ń se fún o kan bẹ lábújá ní ojú àbújá àsókòrò mọ́mọ́bẹ̀ dáadáa mọ́mọ́bẹ̀ in the sense that pé ta bá lọ fáwọn mítíǹsì kan kọ́dà central bank máa lọ́ọ̀jì wa síbẹ̀ si all of a sudden ni mo kàn rí the same structure èyí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òtẹ́ẹ̀lì bákan náà ni wọ́n ga tó lọ́dún yìí mo bá kàn rí signboard kan àbí eléyìí náà òtẹ́ẹ̀lì tuntun míì tó dé ni wàláhì láàrín ẹgbẹ́ ni mo rí ń bẹ́ kìíní kan foundation ó ti sọ di wákùú ẹni ọmọ ẹni ó ti fi wálìkì àmà torí ọlọ́lọ́mọ irú ẹ̀ tó ní ìtọ́lọ̀ ní ọkàn mọ́kàn rẹ̀ ní a whole building láwọn ọmọ aláìní kankan lólówó tí wọ́n bá ń pa ń bẹ̀ wọ́n ma fi tọ́jú wọn àwọn tó ma tí wọ́n ń torí náà owó táwà níta lè yá ẹ̀yin olówó òun ni pé ẹ̀sàánú kíni ẹ̀sàánú orí ara yìí min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala shafa'a torí ó padà late Olúwa ní yóò late Ànábì ní yóò late kó tó late wọ́n ní ó tètè náà ó tètè náà kó tó late níta wá ń pè ní wákùfù ẹ̀sùn máa wà alfáà tó mọ̀ ń pè kí wọ́n ṣàlàyé fún ni tí ó ti yọkó yányánú nǹkan tí ẹ o wọ́kó nímọ̀ o àwọn alfáà nù sẹ̀ríà wọ́n ní ta bá ti pè ní endowment ó ti kó nínú tó own o ownership tí ẹ parí ń bẹ̀ o ẹnu ọ̀rọ̀ méjì táwọn alfáà ọ̀rọ̀ méjì tí wọ́n ní ń bẹ̀ ni pé ta ń wá ní ta ń ṣe gíní ta ń ní ìrò òdìdí ilé tí mo lẹ́nìkan sọ di wákùn lábújá yìí ta ń wá ní àkọ́kọ́ ní pòun ọ̀kọ́kọ́ ní mọ́ àmẹ́ta ló ní èyí làwọn àfáà kan sọ̀rọ̀ méjì minal ulama minal fuqaha àrínú wọn tó ní àtàlà ah, tún ní ọlọ́run ló ní pé ọlọ́run ló ní wọ́n bá níta ni ó náà lè yìí nísìn kí wọ́n sọ pé ọlọ́run ní o ọlọ́run ló ní ilé tó bá lóun kọ fáwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn ní the new owners ètò bá lóun kọ fáwọn opó ètò bá lóun kọ fáwọn àfá tó bá lóun kọ fáwọn ìmáàmù àwọn tó nínú àmọ́ under no circumstance ló fi ló gbé nǹkan kalẹ̀ kún wákfù endowment tọlọ́hun ló tún máa kọ̀ntúrólù rẹ̀ àwọn díẹ̀ tọ́lá wọn ṣe wákfù ńlẹ̀ yóò báyìí náà kèye wọn débẹ̀ ọ̀nà ni ó tún fẹ́ máa kọ̀ntró ọyọ̀ ọwọ́kò mẹ́ ni ò kọ bá kò pé ò ṣẹ̀rí àyẹ̀ pàwà rẹ kọ wá ṣètò pé ẹni tí mo fẹ́ gbé fún ni wọ́n ń pè ní náàzírú alwakaf ogun o gbogbo mójútó pẹ́yìn lẹ o o fún kábẹ̀ látorí mọ́sálásí tàwà náà tí ń ṣe wá síta tí ń ṣe tẹ̀síìrù yìí professor alárókó ní o òdodo ọ̀rọ̀ ní o gbogbo àwọn fámílì tèmi mọ̀ bẹ́ o tí ń jẹ́ wákfù ní pé tọ́lọ́un àwọn àlùfáà wá ní ta ní àrínà tó ní ọlọ́run náà ní ẹ̀pẹ̀ ní ọ̀nà àwọn generation upon generation àwọn náà ni the new owners àmọ́ wọ́n tí ó kọ ẹni ọkọrù bí nísìn wọ́n kò ní máa ò torí nǹkan kínkìnkín lẹ́lọ́mí máa fi bá ládá rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ o lè mo ti wí o lè wẹ́n tó trust gá ah, eléyìí máa ti ń ṣe àfáà ni ọgbọ́kéwúyé ẹ̀yìn ẹ̀bá mójútó nílò lè ṣe wọ́n kọmití lè ṣe wọ́n kọmití ká ẹ̀mà e mójútó kìíní kọ́dà bí wọ́n bá láwọn ọmọ gbowó ọmọ wá sí tòwó fáwọn náà sọ́wọ́n kọ́ ń bẹ̀ wọ́n sẹ́nu o lè pẹ́ ọdá nínú tí máa ń jáde ń bẹ̀ náà 1% 2% kò gbọ́dọ̀ pọ̀ pé ẹ̀mà fi ṣe expenses tìyín náà gbẹ́ǹṣẹ̀rí àti àwọn ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ jẹ ń bẹ̀ o ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ gàbá o ẹ̀yìn olówó nílẹ̀ yóò bá ń pàtàkì jùlọ tọ́lọmbá lọ́rọ̀ yóò dẹ́sẹ́ jí gbọ́ àwọn tí tí ń ṣe nù yí wọ́n bẹ wọ́n kéré ni ọlọ́nkọmọ́ sàásà lékún dáadáa tí wọ́n náà ẹ̀yìn tẹ̀ tí ìṣe è ọlọ́run ṣàánú yín ẹ̀yìn náà ṣàánú orí ara yín ẹ̀yìn ẹni tí ò ní owó òun ò lówó tó ń wé wálìkì yáàmà lọ́nà míì nínú hadith anábuwa muhammad sallallahu alaihi wasallam anábi nílẹ̀kùn àlìjánná pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukọ́ gbà wọ́bẹ̀ kọ́lá nàbí sallallahu alaihi wasallam àwọn kan gba lẹ̀kùn kan wọlé wọn nílẹ̀kùn àwọn tí àwọn kan gba ibì kan wọlé wọ́n ní lẹ́kùn àwọn aláwẹ̀ ní lẹ́kùn aláwẹ̀ lànàbí pè ní kíni báábú àrọ̀yà nù hadithi àwọn tí bá ma gbáwẹ̀ púpọ̀ in addition to Ramadan àwọn nìkan lọ́lọ́run ó sí lẹ́kùn bẹ̀rún fún ọ̀gá wa àgbà Abubakar Siddiq radiyallahu anhu àwọn tó wọ́n fẹ́ràn orí ara wọn nù pé ẹ̀dàkùn sí ẹnìkan lè gba gbogbo lẹ̀kùn yí wọlé àwọn tó fẹ́ràn mọ́ tí tèyàn ti síwájú fún rẹ̀ má jẹ́ tán láyé yàyín ànábì wà bó bá kìrì báyìí àà ànábì ni nà bẹ́ẹ̀ ni wà á rùjú àǹtakùn èyí sì ní tàmà pọ̀ mbẹ̀nù wọn bẹ́ẹ̀ làbúbákiri sì rí yọ wọlé lójú ọ̀nà ò kírun tó yọ wọlé lójú àwẹ̀ ọgbàwẹ̀ tó ó tún náwó tún nára ọnẹ́mi rẹ̀ tó bá ti á se kówó nìkan ni wọ́n lè ná wọ́n náà má lose opportunity yẹn wọ́n ẹ̀ráyè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó yìí ẹ̀ráyè náà fílà bẹ̀lẹ́ àti bẹ̀lẹ́ àwẹ̀ mítìnì ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe méjì ní haramu àwọ̀ pé haramu ní kí yíò ṣe méjì ní o àmẹ́dàkùn ẹ̀dù orí ara ti yí náà pẹ̀lú tọ́lọ̀ fún yí tí ò fáwọn ẹlòmí that's the summary ẹwà àwọn alfa tí wọ́n lè gbà yí mọ́rin tí wọ́n sọ lànà wákùfù ní lànà ya mẹ́rin bá ti fẹ́ ṣe wákùfù báyìí ni o báyìí ni o èyí tẹ́ bá sì fẹ́ dìlé dìgbà tí ẹ̀ bá sí mọ́ná wà sí yà wọ́n ń pè yíhun àyè rẹ̀ wà àmẹ́yìn lófin kí lófin rẹ̀ kò gbọ́dọ̀ ju kí ní one third inú owó yìí lọ níbi tọ́rọ wákfù tọ́rọ rùn dé à ń pè kí ní kan ní alwakfu al'ahli alwakfu al'ahli ó lè ṣe endowment fáwọn fámìlì rẹ̀ pẹ̀lú nínú ilé wa yìí lágbó ilé yìí o ilé rẹ̀ kan ti ń bẹ ní jíarú àbí ti ń bẹ ń bì kan o kí lọ tún ẹ́ o nídìí owó yẹn mọ́ ọlọ́run ti sàwọn mí tọ́kọ̀dá ẹ̀fì rent gbogbo iná bá ń pa ń bẹ̀ gbogbo ọmọ tí ọ bá fẹ́ lọ lé kéwú ní fámílì mi yí ẹ má fi sanwó wọn gbogbo ẹmọ tí ọ bá fẹ́ lọ lé ìwé tó ipá ìlówó ni òfin ní rí yunifásitì lọ ẹ má fi sanwó wọn ọwá pé níbo ní fámílì ti ẹnìkan bí ọba pọ̀ púpọ̀ pọ̀ láìfi ọgbàládàá àwọn ọmọ rẹ nìkan lójúṣe ti ẹ àwọn ìyàwó rẹ òbí rẹ àwọn ojúṣe ti ẹ tó ọ̀pọ̀dọ̀ má ṣe ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ kìí ṣe dandan fún ọ àmọ́bọ̀ bá fẹ́ rí àlìjánà tó fẹ́ rí oore lọ́dọ̀ ọlọ́run kódò lè ṣe ń tà ń pè ní alwakfu al'ahli family wakf bọ́lọ̀mbá wá ní kí ti ọ̀pọ̀ gẹ́gẹ́ bí n ta fi bẹ̀rẹ̀ mọ́jọ ọmọ fámílì rẹ nìkan o rántí àwọn tí è ṣe fámílì rẹ náà ẹ̀bá dé maka àtẹ́dé mẹ̀dínà ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn yẹn ti gbé kalẹ̀ hundreds of years ago ògbẹ̀n tó bá wá láti ìlú àwọn ẹlòmí wá láti Indonesia ọwá kọ́lé ọ̀rà lé sí maka pé ọmọ Indonesia tó bá wá tí ẹ̀dàlìkìyàmọ́ o kọmọ́ ulẹ̀ sí wàhálà pún ọrẹ́ ti lé mọ́ o sí ọ́sẹ̀sẹ̀ nídìí kọ́ sàdúà tòráwọ̀ ọmọ tó láti pé ẹ̀sásàdọ́ àwọn ẹ̀sásà lọ́wọ́ ní ọlọ́ síṣẹ́ àdúà bó síṣẹ́ àdúà tí èyàn fún ọlé pé ìjẹnu rẹ̀ yà ní àwọn àdúà tẹ́ ń fowó rà lọ́wọ́ wọn ń dédé yé tẹ́sán làwọn náà tà fún yín wọ́n ti mọ ẹni ó fún àwọn 50,000 wọ́n mẹ́ni ó fún wọn ní 500,000 bẹ́ẹ̀ náà lórí lọ́kàn wọn dédé rọ́ àdúà wọn náà wọ́n ó ṣe ọ̀dà ọ̀kẹ́ dàbí ẹ̀rin ni ngbàtà wà ní Saudi àánú àwọn olówó wa máa ṣe ní o bọ̀bá lè àyà ní múra tí ò lówó múra o àmáwọn ẹlòmí ó dé wọ́n gbé ṣe wa wá wọn wà wo táìmù tí wọ́n láwọn fi ń ti èyí àtèyí fi ń gbọ́ bùkátà tààrà wọn bọ́ bá rí wọn ni kò ní rán wọn wá gbà mí <laughs> ẹni ó ti ní scholarship tó fẹ́ ṣètò fáwọn ọmọ ilé kéwú rẹ̀ ibi tó wọ́n gbajúmọ̀ ojúmọ́ nù bá láì fi ọlọ́run san lẹ́sẹ̀ dáadáa bọ̀tá ń sọ fún àwọn olówó pé ẹ wá ọ̀nà tẹ́ mọ́ fi kẹran wọn gbá mọ́ràn ohun torí tọ́lọ́run ládátọ́ bá gbẹ̀ nínú ọgbà ń bẹ́ káwàí àmọ́ lọ bá ń sàdúà yọ́wà forí ara ẹ̀ tí ẹlẹ́ wọ́n nìkan ni wọ́n máa sàdúrà fún mọ́tàn rẹ̀ mọ́tàn rẹ̀ ò àmọ́ dá sínà torí tọ́lọ́run sẹ́fẹ́ lọ ájì sẹ́fẹ́ lọ múra kódà bọ́ wá dọ̀un tí ó sàdúrà fún àdúrà ti jẹ́ ti ẹ tọ́ bí a yà sí lónìí iná ọlọ́kọ́ falbarka sọ́dà pọ́rọ̀ àwọn olówó lọ́fẹ́ pọ̀ lónìí gbẹ̀yìn tí ń wo iná ọlọ́run ó sẹ́yìn lólówó tí ó lálùbáríkà ní owó jí ò ní bá alìkìyàmà wa jẹ́ ní kọ́lọ́run ó ṣe fún wa o torí bí ròyìn bá lówó ẹ̀mí ìmẹ́ ń sọ pẹ́yìn ọmọ aná sí tọ́lọ́run pọ̀lọpọ̀ àwọn tó ní lónìí ọmọ aná sí tọ́lọ́run especially ńlẹ̀ Yorùbá yìí ní máa dùn mí torí pa láwọn ọ̀rẹ́ ń bò mí a sì mọ bí wọ́n ti náwó sí ojú ọ̀nà tọ́lọ́run tí wọ́n fi wá alìkìyàmà ká máa wá sábò sí àwọn díẹ̀díẹ̀ tí mo ní ń tà ń wí ń ta sí wọn létí táwọn náà ti ń ṣe é ọlọ́run ọgbà lọ́wọ́ yín o yóò sì sàlékún oore tí yín náà àmẹ́ ẹjẹ́ káwà náà àwọn tàà bá nílẹ̀gbẹ́ ẹjá kéwì fún wọn o kí n sọ̀tàn kan ká tó wá mẹ́nu lé tò ní pọ̀rọ̀ wákùfù yìí ìtàn ilé yìí ìtàn tó ṣẹlẹ̀ láìpẹ́ ni o ní Saudi Arabia náà ni wọ́n ní bàbá olówó kan ọlọ́bi iṣẹ́ ọlọ́bi bísínẹ́sì rẹ̀ lọ́fíìsì ọwá ń darí bọ̀ orí grape inab kí náà ń pè grape yóò bá àbí grape náà ẹ̀sọ́ nábi lárúbáwá nù inab inab lárúbáwá ń pè lóòtọ́ èso ìnabi ẹ̀sá ti mọ́ wọ́n máa ń ta nínú boxes báyìí ni wọ́n máa ń ta ní Saudi ọba rí boxes kan tó fine tó tutù dáadáa ọ̀rà báwọn jí máa ṣe nù torí náà tọ́ bá rá wa náà tàà bá ń lọ ọ̀rà nǹkan fáwọn ìyàwó wa mọ́ pé wọ́n fún wa ní nǹkan jẹ́ o ṣẹ̀ríà ní o àwọn agbọ́dọ̀ máa tọ́jú wọn gbà dé nàìjíríà làwa náà lọ́jà mọ́ a máa lọ́jà wa là máa lọ ra ògbón táwọn ìyàwó wọ́n dáná gbà wá dé nàìjíríà ń lọ náà làyà gba ah, prọ́fẹ̀mọ́ lọ́mọ́ ẹ̀mọ́ ni wa náà lọ́mọ́ o <laughs> wọ́n se ilẹ̀ haúsá dì sí tọ̀ ilẹ̀ <laughs> iná lọ́mọ ń gbẹ̀ ẹ̀dẹ̀ wọ́n ní ó ti gbé nǹkan jẹ mú yìí gba àwọn ránran ilẹ̀ Yorùbá bá wọn anédè tí ó rí fọ́ọ̀mù wa padà àwọn obìnrin jẹ ìyá ilẹ̀ Yorùbá nìkan ní sọ́njò ní ipá àwọn obìnrin haúsá méjì kan búra wọn ọ̀kan wá wo kíkí lòun ó fi bu tí ó dùn ó níyà tí ń jẹ omi Yorùbá Ọlọ́run ó fi jẹ ọ́ fíkọ̀lẹ̀ ni ó sọ ẹni tí mọ́ mọ̀ ní o oní kánò ló ti sẹlẹ̀ ńgbà tó ń gbébẹ̀ sí wọn wá jẹ ìyà ni ọlọ́nkọ́ dọ̀rọ̀ fún wọn gba àwọn ẹ̀yà wa òun náà ni ó ṣe kọ́dà yóò náà ni ó tún jẹ sọ pé kọ́ ọgbà ọkùnrin tí ń ṣe bẹ́ ègún lọ ń jẹ o dandan ní kọ náwó léyàwó rẹ lórí o dandan náwó láwọn ọmọ rẹ lórí o bọ́ ọba ti ní agbára ma la yukallifu Allahu nafsan illa wus'aha lórí ọ̀rọ̀ wákfù arákùnrin yìí bàbá olówó grapes ọ̀rà wálé bó ti wá dé tí ó ṣílẹ̀kùn rẹ̀ wọlé closing time ní saudi arabia most times láàrin búrì sí asúrí asúrí ọ̀fẹ́ wọlé ni ẹni tí lè tí ẹ bá jìnà by the time tó bá fi délé ọkọ̀ gbọ́kún wọ́n ń pè wọn ni ọwá se déédéé pé bàbá yìí fẹ́ wọlé lọ́gbọ́ allahu akbar wọ́n ń pè rún alásàrì àwọn tí owó ọ̀gbà ẹ̀sìn lọ́wọ́ wọn ọba ni a kún sílẹ̀kùn wọ́n sì máa ṣíṣú ogun tó bá kó dé ńgbà wọn ti pèrún àwọn kan kó ẹrù wọlé òun ò ní wọlé ńgbà yọ́ lọ kírun náà bàbá kírun tán ní ọ̀sẹ̀sẹ̀ wá padà wọlé so ó ati grapes tọ́rà náà ó gbé fún wọn wọ́n kó gbogbo ẹ̀wọ́ ilé as usual ó dé masalasi ó kírun tán àwọn mìíràn ti fẹ́ rí tẹ́lẹ̀ wọ́n tún dáadó díẹ̀ ah ìdákan àti fẹ́ sọ̀rọ̀ báyìí fún yín toró lówó ni tí wọ́n sì mọ̀ pé ẹnu rẹ̀ káwọn kankan nílùú náà ọjọ́ wà delayed a bit kó tó padà wọ inú ilé by the time tí ó padà wọ inú ilé àkọ́kọ́ tí ojú rẹ̀ kọ́ lọ bẹ̀ tọ́kọ́ rí òun ni bọ́ọ̀sì grapes tí ọ́rà táwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ gbà wọlé empty kò sí nǹkan kan bẹ̀ máa kò sí nǹkan kan bẹ̀ tó ń fi ń bẹ́yàn sọ̀rọ̀ sí àwọn ti parí ẹ̀ ẹ ti jẹ kíní ìdánilọ́nà ìbáwà náà lè rà fún ibẹ̀ tí ma ra nǹkan fún wa bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ́ rà fún àmọ́ èmi tí mo rí ẹ̀mọ̀ kó wù èmi náà ni wọ́n ti ẹ̀ ṣe díẹ̀ ẹ̀bá sẹ́kù gbogbo ẹ̀lẹ́wà jẹta ọ̀dá ẹ̀mọ́ bínú àníṣe bẹ́ẹ̀ mọ́ gbà mí but ẹni tí ó nírònú ni àròjinlẹ̀ kò bínú ọkàn wọ ọkàn kìlọ̀ fún ọ̀nà ìgbà ọba dìgbà míì ha èmi tí mo rí nǹkan tí mo rà á <laughs> ó wè mí náà ní ẹ wá jẹ gbogbo ẹ̀ tán ọ̀dà ẹ má ṣe báwọn máa o wọ́n á ní oúnjẹ yín ti wà nílẹ̀ o kẹwàá jẹun ọlọ́run ń ọba tún padà jáde ó strange sáwọn fámílì rẹ̀ náà dáa kí ló dé lónìí àbí wọ́n ń bínú ni kò dó jẹun kò jẹun immediately ó tún padà sí ìta àwọn ọmọ ń tọ́lọ̀ sí bọ̀kí lọ́lọ́ sí ṣe ma ń tọ́lọ̀ sí ó pé bọ́yá ẹni tó jẹ́ ẹni tí mójútówó rẹ̀ ní kọ́mpìnì rẹ̀ ó pé bí ẹni tó jẹ́ architect tí ma bá drone tó bá fẹ́ kọ́ nílé ó pe engineer rẹ̀ kò pè wọ́n wálé wọ́n lọ pàdé bí wọ́n ti ń pàdé in short in summary kí lẹ mọ̀tárakùnrin lọ sí ó ní wọ́n bá ń wo ibi tí ilẹ̀ dá sí jù nílùú yìí tí ilẹ̀ wọ́n ń bẹ̀ pẹ̀gbẹ́ bí wọ́n kọ́ nǹkan síbẹ̀ àà gbogbo ni ó sáǹfà ní bẹ̀ bí kí wọ́n náà lówó nísìn ọ̀lọ́ lẹ́kí àbọ́lọ́ asókòrò ní àbújá ẹ́ àbíbodún ni àbọ́lọ́ kọ́dàbọ́lọ́ gàríkí lábújá náà àwọn lẹ́bẹ̀rún hundreds of millions lọ́sàn kò tó ra lẹ̀ nìkan bẹ́ẹ̀ ọ̀làbí láwọn èèyàn ní owó wọ́n kí wọ́n wo bí tọ́ dá ń bẹ̀ kí rà ìwọ ẹnjìníà ìwọ architect bá ń wá drawing mọ́sálásí tó ṣe gbé sí rú ìbẹ̀un gbogbo náà láàrin wákàtí kan àbí díẹ̀ ẹni tí ó válù kí ní ọ̀nà wọn kí ní ń wọn yíò gbogbo wọn dé ìṣẹ́bẹ̀rẹ̀ èlò ni ó sì kọ check mbò se gbogbo yíò tán lọ́wà padà lọ lílọ jẹun àkílódé ẹpẹ́ à òun lọ yanjú nkankan ni àwọn tó wá mọ̀ ní wá bí pé kí ló dé ó ní in tí ó ṣẹlẹ̀ sí òun lọ́sàn yìí ló sí làákà ìhun òun bẹ láyé òun ò tí kú òun fúnra àwọn ra gírépù bọ́ọ̀sì kan àwọn àyàwó òun àwọn ọmọ òun bí wọ́n ti fẹ́ràn àwọn tó náà tòró lòun mọ̀ kí wọ́n fẹ́ràn wọn wọ́n sì parí ẹ̀ wọn rántí wọn bó wọn bá wá sí láàrin wọn mọ́ ń kọ́ ìrònú nù kí gbogbo olówó náà lọ ronú sí gbogbo tó kó kalẹ̀ wọn má retí pá àwọn ọmọ kan máa kọ́ mọ́sálásí mi owó rẹ lẹ́yìn rẹ o àwọn ti ní priority tiwọn o òdodo ọ̀rọ̀ náà jí bàbá yìí ṣe fún rẹ̀ ẹ̀nù pé lóhun ó ṣe nǹkan òun lójú òun báyìí a ń fi kú mẹ́mà rọ̀zàkọ̀ náà kùn mẹ́kọ́bìlì àti yàyàwùmùn lábẹ́yàn fi wàlá hùlàtún wàlá ṣàfáà وبارك على نبينا محمد وآله وصحبه agba bere ayo kan pere tori adehun wa a fe ma pe tori en ti o sinu lona to jina na unless awon obirin ba ni bere ngba ta da na eni ka kọlata ta bi to e ka ayo be Naam. Eh, wọ́n ṣe Teslim, a wá béèrè wípé eh, ọkọ àti ìyàwó tí wọ́n súnmọ́ra wọn nínú lọ́sàn-án Ramadan. Kí ni àwọn méjèèjì yìí wọ́n sì wọ́n níkápá, they are very poor. Wọ́n sì ní capability àti gbàwẹ̀ lẹ́yìn Ramadan. Kí ni kí wọ́n ṣe? obìnrin àti ọkùnrin tí wọ́n súnmọ́ra wọn lọ́sàn àwẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sẹ́lọ́n lẹ́sẹ̀ tó ga mẹ́kàbá irí ọ̀fọ̀nọ̀ọ̀bẹ̀ wọ́n sì kanú àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ olúwọ́ forí jìn wọ́n kò níbi jìn wọ́n àwọ̀ olè dáyìn àwọn ni kí wọ́n wá bí wọ́n ti tún àárín àwọn àti ọlọ́run sí kí wọ́n ó jẹ́ kọ́lọ̀un ó rí pé àwọn banújẹ́ ara ń tọ́lọ̀un fi gba tútú bẹ́ẹ̀ dánú o wọn lábí kìlọ ránun àwọn tí ń bẹ ní ẹwà yìí ma tún sí àṣà fúrúlá tó máa jó àti tàga fúrúlá ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa túbá lọ́nà báwọn o tawbatan nasuha ẹ̀túbá kọ́lọ̀un orí pé ẹwà remorseful ẹmà pẹ́ntẹ́ sí ọ̀dáa ẹgbẹ́ tó máa kọrin ẹ̀ tó máa jó pé á síta gàfúrúlà àwọn ọkọ àtìyàwó yìí ẹsẹ lọ́hun o lẹ́sẹ̀ tí ẹsẹ̀ kéèké o ẹni ọ̀dánrò eléyìí wò lójú ayé ànábì sọ̀lọ̀ sọ́lọ̀ mẹ́jẹ ké tó wí fún yín kẹba máa ń òun òun parun òun tún kó parun òun kó parun báyàwó òun náà kìí ṣe ẹ̀ṣẹ̀ kéèké o òun parun wà nẹ́bí sánú òun ti parun òun wà jẹ́ parun yọ́ ma lórí tóun nìkan òun tún kó parun báyàwó òun náà kí ló ṣe àwọn súnmọ́ra àwọn lọ́sàn àwẹ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ kéèké o kìí ṣe ẹ̀ṣẹ̀ kéèké o ẹ̀lọ́wà

ẹ gbọ́dọ̀ san kàfàrà kí ń pè ní kàfàrà ẹni ó ṣerú nǹkan báyìí lọ́sàn àwẹ̀ òun ni àìtìkú rọ̀kọ̀bá àìtìkú rọ̀kọ̀bá ìbí ẹrú bá wà ẹ wà iye tán bá láwọn fẹ́ gbà tí ẹ̀dọ̀mọlúà bí ẹ̀sàn tó lè tán ọ̀ràn tẹ́ dánú bí ẹ bá wá lágbára ẹ̀yin kẹ́ máa sọ pé ẹ lágbára ọlọ́run ní ọmọ pé ẹ ní agbára kò lágbára kò lágbára ó ní góòlù ńlé tọwọ́ fi mílíọ̀nsì o kò lágbára kò lágbára ẹ̀kọ́ lé tẹ́ ń sùn tẹ́ ń gbé o ẹ̀ lágbára rí ẹ̀ lé kílípù kan tẹ́nìkan sẹ́ndì sí mi lánàá àwọn kan láwọn kan fẹ́ ṣe tourism wá nàìjíríà wọ́n wa mọ́tò bọ̀ láti Benin sẹ́yìn náà rí ọlọ́pàá nàìjíríà ní a ẹ̀yìn ń wẹ́ láti UK ẹ̀tún lọ Benin kí lẹ fẹ́ gbà mí náà kàn ṣe tourist náà ni ìmúlẹ̀ tí wàá rówó wọn ní àwọn ta ilé àwọn ní UK ni gbogbo ìpín táwọn bìlíìfù nú ẹnu káwọn ọsá gbádùn ayé ni mo fi ní ọ̀rọ̀ alágbára ìwọ́kọ́ sọpọ̀ lágbára o ẹlọ jẹ́wọ́ fún àfá kọ́ àṣẹ́sì yí kọ́ wá ní ẹ̀ lágbà lóòtọ́ <laughs> ọmọ ànẹ́bí adámọ́ ọ̀nà ní ti ń gé ní ti ń pin wọn ò sì lágbára níbi ìbéèrè abẹ́ gbọ́ngbà wọn ọwà ǹgbà ló tó kan síyámù ṣàháràínì mútàtà bẹ̀àìní sáàwẹ̀ ẹjọ́ kan lẹ́ẹ̀lẹ́ ní sùúrù ẹwà gbáwẹ̀ oṣù méjì lera wọn tí ó gbọ́dọ̀ já bẹ́ẹ̀ni kìí ṣe ọ̀rọ̀ kékeré o kìí sọ̀rọ̀ kékeré ni tí wọ́n dáyé o kìí sọ̀rọ̀ kékeré o ẹgbáwẹ̀ kíni oṣù méjì lera wọn tí ó máa jẹ́ either 60 days or 58 days àbí 59 days. Bọ́lọ̀ ń bá wá rí pé ẹ̀tún lágbára àwẹ̀ náà ẹ̀yin kẹ́ máa sọ pé ẹ̀ lágbára ẹ má tanra yín ẹ̀lọ́bà fáà tí ò ní tinú kó tó bá yín sòdodo ọ̀rọ̀ ṣe ọ̀lágbára dókítà lọ sátífáì rẹ̀ pọ̀ lágbára àbí wọ̀n náà lọ ń pọ̀ lágbára kí lọ gbàgbára kó tó fi lágbára ó sì lágbára àti dántọ́ dánwò ń lọ́sàn áwẹ̀ àmọ́ ìsìláàmù rọrùn bọ́lọ̀ ń bá rí pé ẹ̀ ní kíní ẹ̀ lágbára lóòtọ́ ẹ wà bọ́ àwọn aláìní 60 àmọ́ bẹ́ẹ̀ ti tó nìyẹn o ìzónlẹ̀ tí ọlọ́run bá rí pọ̀ qualify lákọ̀ọ́kọ́ ló tó kan kíní tọ́ bá rí pọ̀ qualify lẹ́ẹ̀kejì ló tó kan ẹ̀kẹta torí náà bó ti jẹ́nu lẹ́yìn gbogbo eléyìí ẹwà túbá lọ́dọ̀ ọlọ́run èyí wọn garanti pọ́lọ́run ti yọ́nú sí yín o àbí kó rí pé ẹ mà pé ń tẹ́sí ọ̀dá sí tọrọ astagfirullah هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين